ẹ káàbọ̀ padà yẹn ara ilé láti abala ìmọ̀ràn ìlera mo nígbàgbọ́ pé ẹ ti rí ẹ̀kọ́ kan méjì mú látàrí nǹkan tí dókítà mú wá fún wa lénìí káwá rí i pé àfẹsápá aláfíà wa àfihàn náà sínú àwọn nǹkan tí a ń ṣe lójoojúmọ́ wa tí a máa mú ìlera wa ṣe jí pépé aláfíà wa ìlera wa ní ti fi àfẹ́ aláṣẹdùn àìbá ṣe máa ń gbà ládùúrà ní gbogbo gbà torí ìdí pàtàkì tá a ṣe gbé abala ìkalẹ̀ náà nìyẹn láti rí i pé à ń bára wa sọ̀rọ̀ lórí ìlera wa àlejò àti wa wà nílé agbára báyìí lé ní abala tó kàn lórí ètò àgbàlá bó ṣe ń lọ níbi tá a ti máa ń gbàlejò tàdé máa ń fọ̀rọ̀ ju omi tó rọ̀ pẹ̀lú àwọn àlejò lọ́lọ́kan ọjọ́kan mo sọ síwájú mo ní nọ́ọ̀sì nìyẹn ni tí a gbé lé ní tí wọ́n á dẹ̀ máa bá nǹkan tí wọ́n máa bá pẹ̀kẹ́lù náà ní ìtọ̀ ṣúgà tí wọ́n pè ní diabetes ẹni tí ó dẹ̀ wà ní agbára tí wọ́n bá pẹ̀kẹ́lù nọ́ọ̀sì wa ojú ni wọ́n ń ṣàmùfò lóko àwọn náà ti di aráalé àwọn náà ni arábìnrin ọmọnìyí fọlákẹ́mi tí wọ́n bá pẹ̀kẹ́lù ìtọ̀ ṣúgà ẹ kí ló ń ṣokùnfà ìtọ̀ ṣúgà àti àwọn ọ̀nà tí a lè gbà láti fi dẹ́kun ẹ̀ àwọn oúnjẹ tí àwọn lè máa jẹ gbogbo náà ni a máa gbọ́ léni tí wọ́n bá pẹ̀kẹ́lù ẹ kú ojúmọ́ ẹ káàbọ̀ sílẹ̀ agbára. ẹ káàbọ̀ àtún rojú yín lónìí ojú yín ló tutù yìí. ẹ ṣe máa Ọlọ́run ló jẹ kẹrin. ẹdẹkù afẹ́rẹ́ yìí a kú bí ojú ọjọ́ ṣe rí lọ́wọ́lọ́wọ́ mm. báyìí a tú adẹ́dẹ̀ wa lára láṣẹ Èdùmàrè tí a bá ń sọ pé ìtọ̀ ṣúgà kó tó di pé àmàmà àwọn nǹkan tó ń ṣokùnfà àwọn ọ̀nà tí a lè gbà láti fi dínà ẹ̀ tàbí láti fi dẹ́kun ẹ̀ kí gangan ni ìtọ̀ ṣúgà jẹ́. ẹ ṣe olóòtú diabetes mellitus èyí tí àwọn Yorùbá mọ̀ sí ìtọ̀ ṣúgà òun ni nígbà tí ara ò pèsè nǹkan tó máa ń ran ṣúgà lọ́wọ́ tó máa ń circulate tó máa ń jẹ́ kí tó máa ń gbé ṣúgà lọ sí ibi tó yẹ kó gbé lọ sí nígbà tí ìwọ̀n ṣúgà tó bá ti pọ̀ jù lára wa kọjá bó ṣe yẹ kó wà ni à ń pè ní diabetes mellitus tá à ń pè ní ìtọ̀ ṣúgà. Mm ṣé kéèyàn tó mọ ìtọ̀ ṣúgà ìtọ̀ ṣúgà ṣé ní pé ìtọ̀ ẹni yóò dùn àbí àbí ṣúgà yóò tọ bóògàn lèyìn yóò ṣe mọ̀ pé èèyàn ní ìtọ̀ ṣúgà ṣé ká mọ tọ́ ìtọ̀ wa wò láràárọ̀ ni àbí lálálẹ́. ẹ ṣe olóòtú ìdí oríṣiríṣi ọ̀nà nìyẹn lè fi mọ̀ pé òun ní ìtọ̀ ṣúgà hmm. bẹ́ẹ̀ kó tó di pé bóyá èèyàn lọ sí ilé ìwòsàn èèyàn ó ṣeéṣe kéèyàn máa rí i pé ó ń rẹ̀ òun Hmm. tàbí kí ó rí i pé tó bá tọ̀ èrò á lè máa rìn mọ́ ìtọ̀ rẹ̀ ọ́ a mọ̀ rí i pé òǹgbẹ́ ń gbẹ̀ òǹdìmọ̀ bọ́n bá ṣe ń mumi sí i náà ṣe ń tọ̀ sí i ìdìmọ̀ bá ṣe ń tọ̀ sí yẹn náà lògbà tó máa gbẹ̀ sí so tí irú èèyàn bá ṣàkíyèsí irú àwọn nǹkan báyẹn hmm. ẹni yẹn ní ẹ̀tọ́ láti lọ sílé ìwòsàn hmm. tó bá wá délé ìwòsàn wọ́n máa ṣe àyẹ̀wò fún láti mọ̀ ibẹ̀ náà ti máa mọ̀ pé ẹni yìí ní àìsàn ìtọ̀ ṣúgà o hmm. tàbí kò ní. Hmm. ṣe á mọ̀ pé ọ̀rọ̀ kan wà tí wọ́n máa ń sọ pé ó níye gbèdéke omi tó yẹ ká máa mú lójoojúmọ́ fún ìlera wa àwọn á ní kí wọ́n gbìyànjú kó mu omi kọ́ọ̀pù mẹ́fà kó mu omi kọ́ọ̀pù mẹ́rin ó ṣáà ní gbèdéke tí wọ́n fi sílẹ̀ tó bá jẹ́ pé ènìyàn wá ń gbìyànjú pé iye gbèdéke tí wọ́n ní ká máa mu lójoojúmọ́ ìtòrò omi dá lára o wọ́n ní ká máa mu omi lóòrèkóòrè o tó wá rí pé mo gbọ́dọ̀ mu mẹ́fà léni o tó ṣáà agídí mu tó wá di pé ó ṣáà ẹ bó ṣe mú yẹn ló wá di pé ìtọ̀ wá ń wá ṣé àpẹẹrẹ yẹn náà lè sọ pé bóyá o ti nítọ̀ ṣúgà ni àbí ìtọ̀ pé omi tó mu tó pọ̀ jù lára ẹ̀. ẹ ṣe lótú torí omi tí ó mu torí déèyàn bá mu omi iye ìwọ̀n omi téèyàn bá mu náà èèyàn ó ṣe ṣe máa ó máa jẹ́ kéèyàn lè máa lọ ilé ìgbésẹ̀ láti lọ tọ̀ so torí omi tó mu tó pọ̀ ló jẹ́ kó máa lọ sí tọ́ílẹ̀tì lọ́mọ tọ̀ hmm. bẹ̀tẹ̀ ẹni tó bá ní ìtọ̀ ṣúgà ó lè má jẹ́ omi púpọ̀ gan ló mu bẹ̀tẹ̀ á máa rí pé òun tọ̀ hmm. títọ̀ tó bá dẹ̀ ń tọ̀ yẹn títọ̀ yẹn bá ti ń pọ̀ á di pé àmọ́ ọ̀rọ̀ á máa gbẹ hmm. so ìyàtọ̀ wà láàrin pé kíyàn momi tó pọ̀ tí ò dẹ̀ nítọ̀ ṣúgà hmm. kó mọ lọ ilé ìgbọ̀nsẹ̀. àbí kéèyàn ṣé nǹkan tí ẹ̀ ń sọ gangan ni wípé ẹni tí ó ní ìtọ̀ ṣúgà ẹ sọ wípé bí ògbẹ́ bá ṣe ń gbẹ́ ni ó mọ mu omi náà ni ó lọ mọ tọ̀ ìyún ni wípé tí ògbẹ́ bá ń gbẹ́ tó mu mọ́ra tí ò mu mi kò ní lọ tọ̀ nu àbí ṣé dandan ni àtọ́ mi o àti òmùmí ò yóò lọ tọ̀ ní sáà. kò sí aráàmọ̀ béèrè fún hmm. kò sí bó ṣe lè sọ pé òun fẹ́ wìtó dẹ̀ pé òun fẹ́ mu mi òun gbẹ yẹn á máa gbẹ. ògbẹ́ kò ní jẹ́ ojú lásán. á máa gbẹ hmm. torí pé ṣúgà rẹ̀ ti dé level ó ti pọ̀ hmm. so ògbẹ́ yẹn máa gbẹ so máa kò sí ni ó gbọ́dọ̀ máa ó máa mu mi ni kò sí bó ṣe lè stop ẹ. àwọn tí wọ́n máa ń gbé kí omi káàkiri tó yẹ pé tẹ̀ bá ti rí wọn báyìí ẹ rí kí omi lọ́wọ́ wọn ṣé a lè wo irú àpẹẹrẹ nǹkan tí mò ń gbìyànjú àti bẹ̀rẹ̀ ni pé ṣé kéèyàn ò mọ ẹ̀jẹ̀ lórí gbẹ̀ngà bí àpẹẹrẹ ìwọ ló súnmọ́ mi mo súnmọ́ mo jìnnà iṣẹ́ mo jìnnà iṣẹ́ ọ̀dà náà kásà sọ pé bí Olúgbénga báyìí. mo àní bí èmi kọ́sẹ̀ bí ìwọ ká ní pé òun gbé ti omi bí pé o máa ń gbé ti omi kiri o nífẹ̀ẹ́ omi dáadáa ṣé irú ẹni bẹ́ẹ̀ tó yẹ pé a bá ti rí pé ah, ẹni yìí ìmọ̀ ń di omi káàkiri ni o ẹni yìí mọ̀ mọ̀ mi ni o ṣé a lè fi irú báwọn a lè fi mọ̀ ní ojú ìyìn sọ wípé irú ẹni tó ní gangan o pé bóyá irú èèyàn tó súnmọ́ mi báyìí sìn tí mo bá fẹ́ mọ̀ pé ó ní kò sẹ́ni tó lè súnmọ́ ẹ̀ bóyá bí àwọn ọ̀rẹ́ rẹ̀ tó máa ń gbé ike omi kiri àbí wọ̀ gangan fúnra ẹ̀ gan mm, tó bá ń gbé ike omi kiri jù ń gbogbo gbà. ṣé èèyàn tẹ̀lé ṣé béèyàn bá ṣe ríyàn ṣé èèyàn lè mọ irú ẹni tó ní ìtọ̀ ṣúgà àbí torí pé ẹni ò mú mi mú mi ṣé ò ti ní ìtọ̀ ṣúgà báyìí ṣé ó ní ṣe ẹ ṣe olóòtú kò ní ṣe pé èèyàn gbé omi lọ́wọ́ èèyàn ah, ah. fi mọ̀ pé ènìyàn ní ìtọ̀ ṣúgà mm. ọ̀nà pàtàkì tí èèyàn lè fi mọ̀ pé èèyàn ní ìtọ̀ ṣúgà ni pé kí èèyàn lọ ṣe àyẹ̀wò ní ilé ìwòsàn hmm. so ibẹ̀ náà ti máa ṣe tẹ́ẹ̀sì yẹn fún so wọ́n máa ṣẹ́ẹ̀kì ṣúgà level hmm. that is glucose level hmm. ibẹ̀ yẹn náà ti lè mọ̀ pé ènìyàn ní ìtọ̀ ṣúgà ó ṣeé ṣe kéèyàn kàn mọ̀ rí àpẹẹrẹ. irú àpẹẹrẹ wo lójú wípé kápẹ́ mo kàn fẹ́ wojú rẹ̀ báyìí tí n fi dààmú pé bọ́yá ní tí ń rì ní ṣé ó ṣeéṣe kí n tí bá pé mi bá ti lè wojú olúgbénga sùnùkùn báyìí màá wò pé ah ṣé olúgbénga nítọ̀ ṣúgà àbí ò ní. Mm, èèyàn kì í fojú mọ ah. inú ẹ̀jẹ̀ ló máa ń wà torí hmm. oríṣiríṣi àìsàn ló lè máa farahàn bí ẹni pé ẹnìyẹn ní ìtọ̀ ṣúgà ṣùgbọ́n àwọn nǹkan tí a lè fi mọ̀ ni wípé ká ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ ìyẹn ni reason tí ìyẹn ni gbòógì tí mo lè fi mọ̀ Hmm. ó ṣeé ṣe kẹ́ni ẹ máa fi àpẹẹrẹ nǹkan míì mọ̀ tẹ́ pé ó dẹ̀ lè má ṣètọ́ ṣúgà ló ń ṣe nìyẹn hmm. irú àwọn tó bá ní TB náà àwọn náà máa ń gbẹ. tí kí ni ẹ pé. ẹ̀yìn tuberculosis. tọ̀ so tá a pé bí àwọn ọmọ tán dẹ̀ ní kò hmm. sírú ẹni yẹn tá a bá rí lórí ìdúró gan ẹni ẹni tó sanra tẹ́lẹ̀ á ti dẹni tó ti di ẹni tí ò sanra tí ò lómi lára mọ́ so ó lè lọ fara pẹ́ ìtọ̀ ṣúgà náà tí ò dẹ̀ bẹ̀tẹ̀ ah ṣé kìí ṣe pé ní ní àìsàn báyìí báyìí ṣé kìí ṣe nǹkan tá a lè fi mọ̀ ní wípé kẹ́nìyẹn ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ ìyẹn ló hmm. máa gbé jáde fún wa wípé ẹnìyẹn ní ìtọ̀ ṣúgà. Hmm. ọ̀dà ṣé téèyàn bá ń jẹ ṣúgà bẹ́ẹ̀ gbogbo nǹkan tó ń jẹ dídùn dídùn dídùn dídùn náà ló fa ìtọ̀ ṣúgà ni àbí kí ni tó ń ṣe. ẹ ṣe olóòtú nǹkan tó ń fa ìtọ̀ ṣúgà yẹn tá à ń pè ní diabetes mellitus wọn ò lè sọ pé nǹkan báyìí ló ń fa ah, exact cause tó ń hmm. fa ìtọ̀ lẹ́wọ́n kàn ń rin ilé ìtẹ̀ máwọn nǹkan kan. tó ṣeé ṣe kó ṣokùnfà hmm. ẹ àwọn nǹkan wo wá ni ó ṣeé ṣe tó jẹ́ pé ó lè ṣokùnfà. irú oríṣiríṣi diabetes mellitus ìtọ̀ ṣúgà ni ó wà. ó tún póríṣi. ó hmm. póríṣi ipa àkọ́kọ́ ni à ń mọ̀ sí ni a mọ̀ sí type one di eh, diabetes a dẹ̀ ní ipa kejì type two diabetes a dẹ̀ ní mi tó yẹ pé gestational diabetes ni tó yẹ pé àwọn tó bá lóyún wọ́n ṣẹ̀ṣẹ̀ kàn ní ṣúgà àdẹ̀tún ní mi tó yẹ pé pre-diabetes so type one type two yẹn type one yẹn ni nígbà tó yẹ pé àwọn nǹkan tó yẹ kó gbé glucose kúrò nínú ẹ̀jẹ̀ ara wa tó hmm. yẹ kó gbé lọ síbi tí ara wa ti mọ nílò ẹ̀ hmm. ẹni yẹn kò ní rárá ara ẹ̀ ti pa àwọn cell ti pa eh, àwọn cells yẹn àwọn kan tí gbé lọ. Mm, ti pa insulin so kò jẹ́ kí cells yẹn kò jẹ́ lè secrete insulin tó máa gbé ẹ̀jẹ̀ kúrò lára tó máa gbé yẹn kúrò nínú ẹ̀jẹ̀ hmm. lọ síbi tí ara ti máa lò hmm. so irú ẹni yẹn a lè sọ pé nǹkan tó lè fà ni wípé bí autoimmune disorder hmm. as in disorder ni lè relate so kì í ṣe pé bí nǹkan type two yẹn ìyẹn kì í ṣe ẹni yẹn ó ní insulin lára insulin iṣẹ́ tí insulin ṣe ni wípé ó máa ń ran ara lọ́wọ́ láti gbé ṣúgà tàbí glucose kúrò nínú ẹ̀jẹ̀ á hmm. gbé lọ síbi tí ara ti nílò ẹ̀ á gbé lọ sáwọn tissue organs síbi tí ara ti nílò ẹ̀ dáadáa hmm. so gba ẹni yẹn gba tára tiẹ̀ wá produce insulin yìí hmm. ó tún wá produce ẹ̀bẹ̀ kò tó so ara ẹni yẹn ó ṣeéṣe bó ṣe produce bí wọ́n ṣe produce insulin yẹn mm. ara ẹni yẹn kò ní rí cells yẹn kò ní rí hmm. á wà resistant to it mm. so ó máa jẹ́ kí àwọn kan yẹn kó wà ineffective so ìdí nìyẹn tí kò sí bí ẹni yẹn ṣe lè sọ pé bíá òun kò sí bí insulin yẹn ṣe lè ó máa need more insulin láti lè fi gbé ṣúgà yẹn kúrò ní ara hmm. láti inú ẹ̀jẹ̀ lọ sínú ara hmm. so ìyẹn ni type two so type one yẹn a lè sọ pé autoimmune disorder bí mo ṣe sọ lẹ́kọ̀ọ́. ẹ sọ yí pé títí eléyìí táwọn olóyún tó jẹ́ pé àwọn olóyún pé ó ṣeéṣe kí olóyún ó ní torí nígbà tẹ́ ń ka àwọn ìpele tí kìíní ń wa ẹ̀ka tó bíi mẹ́rin méjìlélẹ́mẹ́nu bàbá yìí títí àwọn olóyún náà ṣe mọ̀ àwọn tí tó jẹ́ olóyún nílé náà wọ́n lè mọ̀ nǹkan tí wọ́n mọ̀ ṣe. ẹ ṣe olóòtú nǹkan tí àwọn olóyún lè ṣe ni wípé tán bá ti lóyún ẹ̀tọ́ wọn ni wípé kán lọ sí ilé ìwòsàn láti lọ rẹ́gísítà síbẹ̀ mm, mm. so kò sí lára àwọn test ọmọ ṣe fáwọn lóyún test yìí jẹ́ ọ̀kan lára àwọn àwọn test ọmọ ṣe fún un mm, so àwọn ẹlòmíì wọn ò ṣe wọn kì í ní ìtọ̀ ṣúgà for example àwọn tó mọ make sure àwọn tó mọ ní ìtọ̀ ṣúgà yẹn ó ṣe kó jẹ́ hereditary bíyá mọ́mì wọn ti ní rí wọ́n jogún bá ní ẹ ṣé ẹ ṣé lótú so kì í ṣe pé bíyá ọkàn ṣàdé wọn mọ ṣìyàn báyẹn ó ṣeé ṣe kí family ẹni yẹn àìkan lára àwọn generation tó ti kọjá kan ni so risk wà fún rẹ níbẹ̀ láti ní ìtọ̀ ṣúgà but àwọn olóyún míì wọn ò ní ìtọ̀ ṣúgà rárá hmm. but torí oyún tí wọ́n ní ló máa predispose wọn sí láti hmm. ní ìtọ̀ ṣúgà ṣùgbọ́n ní kété tán bá ti bímọ tán á padà sí hmm. normal level oh, so tá a bá tún fẹ́ sọ̀rọ̀ lórí yẹn àyọjọ́ mi tún àyọjọ́ mi tún ìyún ni pé ọ̀nà bíbẹ̀ ń tún ó gùn ó lọ fà. ọ̀dà ṣé ìtọ̀ ṣúgà táwa sọ nípa èyí ẹ mọ̀ tí wọ́n bá wí pé bóyá nǹkan dídùn dídùn ló ń fa ìtọ̀ ṣúgà tó wá wí pé kóun kúkú jìnnà sí nǹkan tí ó dùn bóyá omi lásán kó mọ̀ jẹ wúro ṣé ìjàmbá tún bẹ nínú kí ṣúgà má tó lára ni. ẹ ṣe olóòtú èèyàn lè torí ti pé kéèyàn má ní ìtọ̀ ṣúgà kó wá ní òun ò ní jẹ nǹkan rárá torí tí ara tá à ń sọ yìí ó nílò energy so àwọn oúnjẹ tá a dẹ̀ ń jẹ yìí ló máa ń produce àwọn glucose tá à ń sọ yìí a lè mm. derive glucose láti ara oúnjẹ mm. liver wa fúra ìbàdí ẹ̀ tún ń produce so nǹkan tó dùn náà ó máa ń kópa náà bẹ̀ kì í ṣe pé bí rárá àwa ní jẹun kì í ṣe òun gan ló ń fa àlùsọ pé òun náà ló fa ìtọ̀ ṣúgà hmm. so nǹkan mi kan lè sọ ni wípé ìtọ̀ ṣúgà tá à ń sọ yìí tó bá tún tẹ́ni yẹn téèyàn bá wà tí ṣúgà èèyàn bá tún lò jù ó máa ń ṣe àkóbá fún ara ìdí nìyẹn tá gbọ́dọ̀ máa jẹun tó máa produce glucose fún wa hmm. ẹ rí i pé àwọn míì tán bá rí i pé ẹni àwọn míì wà tẹ́ pé tí ṣúgà wọn bá ti lò èèyàn mọ̀ọ́mọ̀ lára tí ṣúgà yẹn bá lò ó ṣeéṣe kí òjòjò àmọ́ kúyàn irú ẹni tí ò ti jẹun látàárọ̀ báyìí bẹ́ẹ̀ni bí a ó ṣiṣẹ́ ó ṣiṣẹ́ títí títí da ìrọ̀lẹ́ kò ti jẹun irú ẹni yẹn tó bá dé stage kan òye á gbé pé ah ojú ń ṣú bẹ́ẹ̀ tí irú ẹni yẹn tó bá mu coke hmm. or fanta tó ní sugary something at least ara ẹ̀ á ṣe dáadáa padà hmm. energy tara ẹ̀ need oúnjẹ yẹn ti supply ẹ̀ fún mm. so a gbọ́dọ̀ jẹ́ kí ṣúgà ara wa lọlẹ̀ jù kò dẹ̀ tún gbọ́dọ̀ pọ̀ jù so gbogbo oúnjẹ tẹ́ ẹ sọ wọ̀nyí náà ló dáa fún ara wa ṣùgbọ́n àpọ̀jù ẹ̀ ni kò dáa. kò dáa. ìyẹn ni pé tí ṣúgà bá tún lọlẹ̀ jù ó tún ní àkóbá tó ah, ṣe wá. àkóbá yẹn gan ló burú jù. ó tún burú jù kó tún wá pọ̀ jù lọ. à ó burú o. àwọn hmm. ìjàmbá wo ló lè ṣe fara. Ah, tí ṣúgà bá lọlẹ̀ lára hmm. ó lè jẹ́ kí oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ ó ṣe ṣe kẹ́ nìyẹn kó wọ kó mọ̀. Ah, lórí pé ṣúgà lọlẹ̀. tó bá lọlẹ̀ jù hmm. ó lè gbabẹ̀ kú gan. so ìyẹn ló burú jù ju kí ṣúgà tún pọ̀ lára lọ tí ṣúgà bá tiẹ̀ sì pọ̀ lára mm. ó sì kò easily kò lè easy pààyàn báyẹn bẹ́ẹ̀ tí mm. ṣúgà lọlẹ̀ kó mm. kàn ṣàdédé drop tẹ́niyẹn ò dẹ̀ mọ̀ ẹ kàn rí i pé irú ẹniyẹn ó lè wọ kómà so ìdí ni àwọn tó ń bá place orí abẹ́rẹ́ tó ń gba insulin náà máa fi sọ fún wọn pé kàn máa ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ wọn lóòrèkóòrè wọ́n gbọ́dọ̀ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ yẹn kó tó di pé wọ́n máa fúnra wọn ní abẹ́rẹ́ yẹn kó tó di pé wọ́n máa lọ sílé ìwòsàn lọ gba abẹ́rẹ́ torí tí wọn ò bá ṣe tẹ́ẹ̀sì yẹn tó hmm. yẹ pé ṣúgà ti wà ní gbèdéke tó yẹ kó wà hmm. tí wọ́n dẹ̀ lọ gba abẹ́rẹ́ yẹn ó ṣeé ṣe kó lọ tún já lọlẹ̀ tó tó bá ti hmm. já lọlẹ̀ ẹni á ní ìmọ̀lára ẹ̀rí wọn máa làágùn ẹni á rẹ̀ á máa làágùn sótọ́ wọn bá tètè fún ní coke àbí kó mu fanta àbí kó da glucose ẹnu tá a ka tó wí ka tó ṣe ó ṣeé kẹ́ni ẹ lọ park tán bá take necessary step so kò tún gbọdọ̀ lójú lára so ìdí nìyẹn tá a bá rí i pé bí a ó rẹ̀ wá ká tètè jẹun kàdémọ́ máa postpone ni pé a ti jẹun. àjẹun nígbà tó bá yá nígbà tí hmm. ẹ ń sọ. ẹ ṣèyí fún mi kó tó di pé ó bí wọn ní ìbéèrè yìí jẹ ká lọ sókè lọ́nkà lọ́rẹ́ mú mi torí ọ̀rọ̀ yìí ó ti wá dipò tí wà interesting. ó ti ń dùn mọ́ kókó. <laughs> ẹ wo ẹ̀yin ará ilé ìkànnì Kaftan TV yorùbá náà lè ṣe wà níbi tá ṣàfojúsùn ayé tó rẹwà lórí ètò ètò àkàrò òjíire abala tó gbé ètò náà ládẹ wà àlejò àti ń bá wa ń pẹ̀kẹ̀lú ìtọ̀ ṣúgà ṣùgbọ́n kó tó di pé á tẹ̀síwájú lórí ètò ẹ jẹ́ ká dókè lọ́n kalori mu mi kò ní dákì tó kó gbẹ lẹ́nu ẹ má yí kúrò bẹ̀yìn ará ilé à ń padà bọ̀. káàbọ̀ padà yin aráalé láti òkè lọ́hùn-ún fáǹfààní ẹ̀yìn tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò abala tó gbẹ̀yìn ètò náà lẹ́wà ìyẹn abala bó ṣe ń lọ abala tí a ti ń gbàlejò tá a ti ń fọ̀rọ̀ jomi tó rọ̀ pẹ̀lú àwọn àlejò lọ́lọ́kan ọjọ́ kan àlejò wa ti wà nílé agbára pẹ̀lú wa fún àǹfààní darapọ̀ mọ́ wa ni màá tún ṣe dá orúkọ wọn lẹ́ẹ̀kan sí àwọn náà ni arábìnrin ọmọ ní ìfọlákẹ́mi tí wọ́n dẹ̀ bá wọn pẹ̀kẹ̀lú ìtọ̀ ṣúgà nǹkan tó ń ṣokùnfà àwọn àkóbá tó ń ṣe fún ara àti àwọn ọ̀nà tí a lè gbà láti fi dẹ́kun ẹ̀ pátápátá ni wọ́n á yànnàná fún wa ẹ má gbàgbé mo máa ń sọ gbogbo àpé àlàáfíà òun ló ṣe kókó ìlera òun náà lọ́rọ̀ àlàáfíà ọ̀dẹ̀ ní di fíafíà kádàrí kó àyànjú sí dókítà wa lóòrèkóòrè fún ìtọ́jú àti àyẹ̀wò ara wa oníbèrè kan tí o fẹ́ bèrè kó tó bá rẹ̀. o ṣeun nígbà tí a lọ sókè lọ́hùn ẹ mẹ́nu bà wípé ẹni tí tó la pé ó lè ṣe àkóbá fún un ẹni tí ó bá wá pọ̀ jù náà la irú àkóbá wo gan tiẹ̀ ni ó ṣeé ṣe kí ó ṣe fún irú ẹni. ẹ ṣe olóòtú àkóbá wà fún ẹni tí ìfúnpá ẹ̀ bá tún ga. tí ṣúgà rẹ̀ pọ̀. tó pọ̀ dáadáa lára hmm. tí ò dẹ̀ tọ́jú ẹ̀ hmm. oríṣiríṣi àkóbá ni ó lè fà kí tó bá yá ó lè fà kí ẹni ẹni kidney disease kidney ah. problem ṣá. àìsàn kíndìnrín. bẹ́ẹ̀ ni hmm. ó ṣe ṣe kẹ́ni ẹni Um, ẹ má bínú lótú ó ṣeé ṣe kí ẹni yẹn kí àwọn nerves tó ń gbé ẹ̀jẹ̀ tó ń supply àwọn àwọn blood vessels tó ń mm. supply àwọn bíá ibi ẹsẹ̀ ibi ojú mm. àwọn vessels nerves ó ṣeé ṣe kí tí ṣúgà yẹn bá ti pọ̀ jù ó mọ ọba àwọn nerves wọn ẹ jẹ́ ẹni ò wá ní ríran mọ́ torí ẹ mẹ́nu bojú. bẹ́ẹ̀ ni tó bá dé ah, stage ah. kan ẹni ò ní ríran dáadáa á mọ ní blood fission so hmm. kò ní lè ríran dáadáa so tí ṣúgà yẹn bá tún wá pọ̀jù so òun ló máa ń ẹran àwọn míì wọ́n máa ń pè ní ẹ̀ eh, glaucoma that is ṣúgà yẹn ṣúgà level yẹn ti high débi pé kò lè rí wọn àwọn ní blood fission so ó lè ba versus nerves tó wà ní retina of the eyes jẹ́ hmm. so oríṣiríṣi ó lè ba àwọn àwọn nǹkan tó ń supply ara ó lè bà ó lè lead sí heart attack ó lè lead ah, ah. sí stroke ah. that is the complications hmm. so if not well treated or well managed hmm. so àwọn nǹkan tó lè fà á pọ̀ lóríṣiríṣi nù mọ̀ sánú wáyé nǹkan tó rọ̀ mọ́ ṣúgà ò ṣe ṣúgà yìí pọ̀ o. <laughs> lára àwọn nǹkan tí tó a lè sọ pé bẹ́ẹ̀ èèyàn fi ní ìtọ̀ ṣúgà yìí ṣé tí ìyá èèyàn bá ní àbí bàbá èèyàn tàbí inú mọ̀lẹ́bí bá ti ní rí ṣó ṣe é ṣe kí ẹlòmíràn tún ní nínú ẹbí yẹn kó sọ pé bí ó jogún bá ní. ẹ ṣe olóòtú so àwọn risk tí ó lè jẹ́ kéènìyàn ò ní kì í ṣe pé bí a. dandan ni. risk ẹni tí ó bá yẹ pé mọ́mì ẹ̀ àbí dáàdì ẹ̀ ni so what higher risk àti ni kíní ẹ dẹ́ ẹ̀fọ́ ni ó ṣeéṣe kó má mú àwọn ọmọ ó ṣeéṣe kó má mú ẹni yẹn kó jẹ́ pé ọmọ tiẹ̀ tó bá bí hmm, ló máa mú but ẹ mọ̀ pé ó ń ràn ní family so tí ẹnìkan bá ti ní ó ṣeéṣe so ìdí nìyẹn anybody tó yẹ pé ó ti rí pé bí àwọn family òun ni irú ẹnìyẹn gbọ́dọ̀ máa ṣọ́ nǹkan tó bá ń ṣe nǹkan tó bá ń jẹ irú for example báyìí ẹni tó bá ti mọ̀ pé ah, àwa dáàdì òun ni o ẹ̀gbọ́n òun ni o irú ẹni yẹn pẹ̀lú mọ̀ tẹ̀ ṣe sọ́gan ọtí àbí téèyàn bá tẹ̀ fẹ́ mutí á dínkù hmm. ṣùgbọ́n kéèyàn máa fa nǹkan bí smoking yẹn hmm. ìyẹn gangan ó tún lè complicate ẹ̀ hmm. so yẹn gbọ́dọ̀ stop smoking. Mm mẹ́nuba tíba ìyá rẹ̀ tíya rẹ̀ ṣé ètò ṣúgà yìí ṣé obìnrin nìkan ni í máa ń mú ni àbí ọkùnrin nìkan. ẹ ṣe olóòtú ọkùnrin àti obìnrin ló mọ̀ ọ́n mú ó sì mọ̀ ọ́n mú ọmọdé àti àgbà kò wọ́n ṣe pé bí ọmọdé yọ kúrò nínú ẹ̀ ọmọdé yóò ní ìtọ̀ ṣúgà ọmọdé dáadáa irú type one tí mo sọ yẹn tí mo sọ pé bí àgọ́ ara ẹni yẹn ló ti lọ pa àwọn nǹkan tí ó yẹ kó máa gbé ṣúgà kúrò hmm, nínú ẹ̀jẹ̀ hmm, hmm. so irú ẹni yẹn tẹ́ pé kò ní insulin production insulin gangan kò tiẹ̀ produce rárá so ó máa ń ọkọ sáwọn ọmọdé from under fourteen years hmm. downward so àwọn àgbàlagbà tó dẹ̀ jẹ́ ọkùnrin àtobìnrin ló máa ń ṣe jù bẹ́ẹ̀ most especially àwọn ọkùnrin ló máa ń ṣe jù dáadáa. Hmm. ọmọ ọdún mẹ́rìnlá sísàlẹ̀ iyún ni pé ọmọ ọdún márùn-ún náà lè ní ṣúgà. bẹ́ẹ̀ni ẹ kí wàá ní ó fa títí nǹkan tó lè fa títí àwọn ọmọdé láti ọdún mẹ́rìnlá sísàlẹ̀ tí àgọ́ ara wọn tí ò fi lè pèsè nǹkan tí ó dáa fún fún ara wọn ẹ̀mọ̀ kó mọ̀ sọ yí pé sójà ara àwọn ọmọdé ìyún immune system wọn wípé ìmọ̀ ń ga ju títí àgbàlagbà lọ kí wàá lóde tí ò ṣe pèsè nǹkan tí tí wọ́n nílò. ṣe mọ̀ tí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé autoimmune disorder ni so nǹkan tí ó ti wà nínú ara ni Hmm. tẹ́ pé bí if there's any gene defect as in gene tó bá ti wà tó bá ti wà defected tẹ́ pé kò there is an alteration hmm. ó ṣeé ṣe kó jẹ́ kí àwọn kan tí mo sọ yìí kó máa ṣẹlẹ̀ mo ló jẹ́ kí àwọn ọmọdé ni wọ́n dẹ̀ mọ̀ pé ní juvenile diabetes because ó máa ń ṣẹlẹ̀ sáwọn ọmọdé dáadáa so through let me just say through uh, because of the disorder ṣe mọ̀ lára àwọn defect tó ti occur bí àgbà tó wà nínú ìyá wọn ó ṣeé ṣe. Hmm ó ṣeé ṣe kó jẹ́ reason yẹn but bí mo ṣe sọ lẹ́kọ̀ọ́ kò ní exact cause tó fa nǹkan tó kàn ń ṣẹlẹ̀ ni so ọlọ́run nìkan ló mọ nǹkan tó lè fà á ju pé àwọn kan tí ó bá yẹ ká avoid ká avoid. tọ àwọn nǹkan tá a bá yẹ ká yàgò fún ká yàgò fún ká kó níbi bẹ́ẹ̀ because it is a disorder ah, so inú ẹ̀jẹ̀. E inú jíìn ló ti ọkọ. ṣé ìtọ̀ ṣúgà yìí tí wọ́n bá ti wà tọ́jú ẹ̀ kúrò lára ṣé kò kí n tán lára pátápátá ẹ mọ̀ bí abẹ́ orí bí fífọ́ àbí ibà tí wọ́n bá tọ́jú ẹ̀ á ní ó ti lọ pátápátá lára ìgbà tí wọ́n bá tún lọ fún àyẹ̀wò ṣé ìtọ̀ ṣúgà yìí tí wọ́n bá tọ́jú ẹ̀ kò kí n tán lára ni àbí èèyàn kàn máa manage ẹ̀ lọ títí dọjọ́ kú. ẹ ṣe olóòtú àwọn àìsàn kan àtẹ̀wé pé ìyẹn máa manage lọ títí títí dọjọ́ ikú yìí ó hmm. ṣeé ṣe kó lọlẹ̀ kò sí nǹkan tọ́lọ́run lè ṣe pẹ̀lú ìgbàgbọ́ but àwọn àìsàn kan irú hypertension báyìí tíyàn bá ní ó ṣe ẹni nǹkan tẹ́ni ẹ̀ máa manage tí nìyẹn àwọn tó àwọn àìsàn tó dẹ̀ máa ń pààyàn nìyẹn tíyàn ò bá ti bójú tó dáadáa hmm. irú eléyìí tí mo dẹ̀ sọ ìtọ̀ ṣúgà náà wọ́n kàn lè manage ni irú type one tí mo sọ tẹ́ pé ẹni ò ní insulin production rárá torí insulin yẹn ló máa ran ara lọ́wọ́ láti gbé glucose glucose kúrò nínú ẹ̀jẹ̀ torí tí ẹ̀jẹ̀ bá ti pọ̀ nínú àgọ́ ara mm. nínú ẹ̀jẹ̀ mm. tẹ́ pé kò lọ síbi tó yẹ tí ara ti nídìí ẹ̀ mm. ló máa jẹ́ kí ẹnìyẹn máa rí àwọn nǹkan tí mo sọ fún yín pé ó máa tọ̀ ìgbà máa gbẹ. nígbà tí ṣúgà bá ti pọ̀ jù nínú ẹ̀jẹ̀ rẹ̀ hmm, hmm. torí insulin ló yẹ kó gbé ẹ̀jẹ̀ yẹn kúrò ló yẹ kó gbé glucose yẹn kúrò hmm, nínú ẹ̀jẹ̀ ṣùgbọ́n torí pé ẹnìyẹn ò ní insulin rárá nínú ara so ẹ̀jẹ̀ yẹn máa wà ń bẹ̀ astos nínú ẹ̀jẹ̀ kò dẹ̀ ṣe inú ẹ̀jẹ̀ ló yẹ kó wà ó yẹ hmm. kó lọ sí àwọn tissues àwọn part of their body tó yẹ pé ibi tí ara ti nílò ẹ̀ hmm. ṣùgbọ́n ìgbà tó bá ti wà nínú ẹ̀jẹ̀ tó bá ti pọ̀ jù ó di pé ẹnìyàn á máa tọ̀ gbẹ̀lẹ̀ yẹn á máa rí àwọn àpẹẹrẹ tí mo sọ wọ̀nyí ẹnìyàn á máa rí oríṣiríṣi àwọn nǹkan tí mo sọ yẹn so irú ìtọ̀ ṣúgà yìí téèyàn ò bá mójútó dáadáa hmm. ó ṣeé ṣe kó gba ẹ̀mí èèyàn bẹ̀ téèyàn bá mójútó dáadáa á máa lọ sí ilé ìwòsàn lóòrèkóòrè àwọn dókítà á máa sọ àwọn nǹkan tó yẹ kó ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe títí títí ó ṣeé ṣe kó lọlẹ̀ hmm. ṣùgbọ́n tó bá tún di àwọn mìtọ́ dípẹ́ bó àti lọlẹ̀ yẹn tó bá tún di sáà kan tí wọ́n wá ní ara wọn ti wà ókè so àwọn nǹkan tó bá yẹ tí wọ́n sọ pé kọ́ mọ̀ ṣe yẹn wọ́n tún lè padà sí bẹ̀tẹ̀ ó sì wà ń bẹ̀bẹ̀ tó bá tún lọ ṣáà kan lọ gbé dìde padà hmm. so nǹkan tó mọ ọmọ mọ́nèjì lọ títì ni ọlọ́run nìkan ọwọ́ ọlọ́run ni gbogbo ẹ̀ wà. ṣé ìtọ́jú àti ìwòsàn ìtọ̀ ṣúgà yìí ṣé ó tiẹ̀ wà lọ́dọ̀ àwọn alágbò ọmọ náà tó yẹ pé ẹlòmíràn wípé òun òkúkú ní owó lọ́wọ́ láti lọ sí ilé ìwòsàn àwọn ológun òyìnbó wípé ṣé òun lè máa mu àgbo lo àgúnmu kó fi lè lọ sílẹ̀ ṣé irú ìtọ́jú bẹ́ẹ̀ tiẹ̀ ṣì wà fún irú fún ìtọ̀ ṣúgà torí ọ̀pọ̀lọpọ̀ àwọn aráalé ẹlòmíì tó wó ló ń rò tí ò fi jáde kúrò nílé lọ tọ́jú ara ẹ̀. ẹ ṣe olóòtú èmi ìbá rọ àwọn ènìyàn pé tábàárẹ̀ ẹni tí nǹkan ṣe lágọ̀ọ́ ara kó lọ ilé ìwòsàn torí tó máa lọ ilé ìwòsàn mi sọ pé bí àwọn nǹkan tí ìbílẹ̀ ìpè akọ ẹ̀ àwọn àgbo tó ń lò yẹn pé bí a kò ṣiṣẹ́ bẹ́ẹ̀ at least tán bá lọ sílé ìwòsàn àwọn dókítà á lè manage wọn irú tẹ́ẹ̀sì báyìí àwọn tó wà mẹ́rin wọn lè ṣe tẹ́ẹ̀sì fún wọn torí nígbà tí ṣúgà bá lò tán dẹ̀ mu nǹkan tán bá gbé fún wọn yẹn báwọn náà ṣe fẹ́ mọ̀ pé ṣúgà wọn ti lò wọ́n kàn wọ́n sọ pé ká mú kinní yìí o máa mú kinní yìí o ọjọ́ eh, mẹ́ta lójúmọ́ ṣe mọ̀ pé àwọn àgbo tá à ń mu wọ̀nyí kò níwọ̀n reason yẹn tí wọn fi fi taratara gbà pé ká mọ̀ lò kì í ṣe pé bíyà kò ṣiṣẹ́ hmm. bí at least tán bá wá sílé ìwòsàn oògùn tó bá yẹ kán lò lẹ́ẹ̀kan lójúmọ́ wọn mọ̀ sọ fún wọn so irú ẹlòmíì ó lè jẹ́ pé ẹ̀ẹ̀kan ní ọjọ́ méjì àbí ẹ̀ẹ̀méjì lọ́jọ́ mẹ́ta ló mọ̀ mọ̀ lò àwọn dókítà á sọ fún bẹ́ẹ̀ nígbà tí ọ̀sán alẹ́ báwo ló ṣe fẹ́ mọ̀ bí aṣúgà ń lọ sókè àbó lọlẹ̀ hmm. but when you are in the hospital they be able to manage you well wọ́n mọ̀ ṣe àwọn test at least before we give you any insulin we have to do, do a test for you tá a bá ṣe test yẹn la fi mọ̀ pé ṣúgà ní ó wà ní normal level hmm. sórí ẹni yẹn à ní fún ní insulin hmm. but ẹni tẹ́ pé ó ti lọ sókè aṣọ fà dáàdi ó lọ sókè ó ní ìdíkẹ́ gba abẹ́rẹ́ ó yẹ ẹ jẹun àwọn abẹ́rẹ́ tàdé ń fún wọn yìí ó ní ìdìpé kan jẹun àwọn míì nígbà tán bá ní kán mu àgbo àwọn mi ò ní mu jẹun kán tó mu àgbo yẹn hmm. bet nígbà tán bá jẹ tán bá mu nǹkan tán gbé fún wọn yẹn ṣúgà yẹn ó lè já wálẹ̀ so ó lè fa anything ó lè cause death ó lè cause complications lẹ́ pé agbára wọn gan ò ní ká mọ́ hmm. bet tán bá wà lọ hospital they be able to manage them well test tó bá yẹ kó ṣe àṣe fún wọn. ṣe fún wọn ṣé ìtọ̀ ṣúgà yìí gan-an ǹjẹ́ ó ṣeé ṣe kó mú àìsàn míì wọ àgọ́ ara èèyàn. ẹ ṣe olóòtú mo ti sọ lẹ́ẹ̀kan náà pé àwọn nǹkan tó ń lead sí mm. téèyàn bá ti tọ́jú ẹ̀ dáadáa mm. ó lè lead sí um, heart attack ó lè lead eh, sí stroke ó lè lead sí oríṣiríṣi irú foot um, foot ulcer báyìí ó lè lead sí àwọn tó máa ń légbò lẹ́sẹ̀ oríṣiríṣi nǹkan ló lè fà. egbò kan déédéé wà ní ẹsẹ̀ èèyàn. ẹ ṣe mọ̀ pé nǹkan tí kó tó di pé ẹnìyẹn ní egbò lẹ́sẹ̀ mm. for example ẹni tí ó bá ní ìtọ̀ ṣúgà mm. tí kò dẹ̀ mọ̀ pé òun ní ìtọ̀ ṣúgà tó bá fi ẹsẹ̀ gbó ẹni ẹ̀gán lè mọ̀ mọ̀ pé ibẹ̀ wọn kì í fi pè ọmọ lùsì bẹ́ẹ̀ ni kò ní dùn wọ́n so ẹni ẹ̀gán ò ní mọ̀ akàn ah òun dẹ̀ fi ẹsẹ̀ gbá ọ akàn ṣe lélẹ̀ bẹ́tì ó lè tó ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ akàn ah ibi egbò dẹ̀ wà ń bẹ́ o pé ah kí ló fi ṣe náà ẹ ṣe àwọn òkè òun fẹsẹ̀ gbá níjẹta òkè bẹ́ẹ̀ kò ní mọ̀ pé ìtọ̀ ṣúgà wà lára hmm. irú egbò yẹn tán kàn tún tẹ̀ hmm. a máa kẹ̀ sínú ah. ìmí gan lè má lójú ṣùgbọ́n a ti lọ ní oríṣiríṣi nǹkan sí inú hmm. so ìgbà tán wá rí ah ó kàn fẹsẹ̀ ṣiṣẹ́ ni so ìgbà tán bá délé ìwòsàn táwọn dókítà bá ṣe àwọn test tán ṣe ṣúgà tí mo sọ yìí eh, rbg tán ṣe fún un bẹ́ẹ̀ lọ́sàn-án pé ah ṣúgà level ẹ̀ ní high o èmi ìmọ̀ ha ẹ̀gàn tó yẹ pé wọn ò ní jẹ́ kó lọlé wọn ní a máa admit yín ni sà so from there náà ṣe máa manage yìí so oríṣiríṣi nǹkan ló lè fà tí èèyàn bá manage tó bá ti pọ̀ jù lára. ó dà ẹ láàrin ìṣẹ́jú kan bá gba gbogbo àwọn olùgbọ́ àti olùmọ̀ràn ní àmọ̀ràn tó ṣe pàtàkì fún ìlera wọn. ẹ ṣe olóòtú mo dẹ̀ fẹ́ kí àwọn aráalé pé ẹ jẹ́ kí a lọ sí ilé ìwòsàn kí a máa ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ wa lóòrèkóòrè nítorí nípa ìdí èyí la fi lè mọ nǹkan tó ń lọ ní àgọ́ ara wa. Mo dẹ̀ gbàdúrà wípé gbogbo ohun tá à ń ṣe láàárọ̀ lọ́sàn lálẹ́ Ọlọ́run á fi èrè sí lágbára Ọlọ́run. Mo ní Fọlákẹ́mi tí wọ́n jẹ́ nọ́ọ̀sì tí wọ́n ti bá a sọ̀rọ̀ lórí ìtọ̀ ṣúgà. Ká wá rí pé gbogbo àwọn nǹkan tí wọ́n bá a sọ̀rọ̀ lórí ẹ̀ pátápátá òun náà ni a mú èyí tó jẹ́ àmọ̀ràn bẹ̀ ká mú lò. Àlàáfíà wa ìlera ò ní dà wá ní fi ìtọ̀ ṣúgà lùgbà ògo ṣe ń jẹ tọlọ́run eh, a máa fi ìdí ètò rọ̀ sí ìgbà ilé nítorí àkókò àti kó wa ní papamọ́ra eh, orúkọ tèmi kò dẹ̀ yípadà mi lólú agbẹ́migà ló agbẹ́misọ́lá eh, mo wá ń dágbére fún yín lórí ètò lówùúrọ̀ yìí pé kẹ̀yà ṣe o. Hmm àwọn àgbà bọ̀ wọ́n sọ wípé àbọ̀rọ̀ báyìí ni à ń sọ fọmọlúàbí tó bá dénú rẹ̀ yóò dó dídí àwa ń gbìyànjú títí wá ẹ sì ti gbọ́ gbogbo nǹkan tí nọ́ọ̀sì wa sọ náà wípé kí ni ẹ rí i dájú pé ẹ yọjú sílé ìwòsàn lóòrèkóòrè àìsàn tí ò gbógun lódùmarè ní fi ṣèmi àti yín láṣẹ ìdùmarè àwa ní rí jù báyìí lọ lórí ètò fún títí òní títí di ọ̀la tààtùmọ̀ pàdé bólódùmarè bá fẹ́ olúwaṣẹ́ ìfúnmi ọmọ ogun tó yẹ lèmi jẹ́ àlàáfíà àtàrẹ tí mo fẹ́ fi yín sí òun ni kí n bá yín láṣẹ ìdùmarè. àtẹ̀mí àti olú olúwa ṣe fún mi àti àlejò lápapọ̀ làwọn dágbére fún yín lórí ètò lára ìpè ó dàbọ̀. àìrí àìná àtẹ̀gbọ́n rẹ̀ ojúmọ́ bá ti mọ́ olóko amọ́kọ́ bọ́ọ̀yẹ́ bálà olódò agbákèrèǹdòrò ló lọ pọn mi káàárọ̀ oòjíire bí nìyẹn yorùbá ń kíra wọn káàárọ̀ oòjíire lórí ìkànnì Kaftan TV yorùbá àgbà ló tó rò ó lọ ọba ló tó yẹn ìrìn fọn káàárọ̀ oòjíire àjíbùmọ̀ omi ọgbọ́n fún gbogbo tèwe tàgbà ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́ wa lábala lábala láṣọ àlùbọ́sà abala àkọ́kọ́ labala ìròyìn ní yàjóyàjó tí abala ọ̀rọ̀ ilẹ̀ adúláwọ̀ jẹ́ abala ẹlẹ́ẹ̀kejì agbo amúlùdùn labala kẹta ìmọ̀ràn ìlera labala kẹrin abala bó ṣe ń lọ labala tí lámèétọ́ ìlú yóò ti wà níkàlẹ̀ láti máa yànnàná gbogbo bó ṣe ń lọ lórí ètò agbo àwọn òṣèré ńkọ́ ó kù báyìí nìbọn ro káàárọ̀ oòjíire bẹ̀rẹ̀ láti aago méje sí aago mẹ́sàn-án òwúrọ̀ wákàtí méjì gbáko láti ọjọ́ ajé monday tó fi di ọjọ́ ẹtì friday káàárọ̀ oòjíire àkànṣe ètò fún gbogbo ará ìlú káàárọ̀ oòjíire àkànṣe ètò fún gbogbo ènìyàn.